إن الحمد لله نحمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد عباد الله فمما ثبت رواية ودراية وصح عنه صلى الله عليه وسلم أنه قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت فليقل خيرا أو ليصمت هذا هو المعيار وهذا هو الضابط لمن أراد النجاة إذا أردت أن تتفوه بشيء فعليك أن تختار بين الأمرين إما أن يكون خيرا وإن لم يكن عندك ثمة خير تقوله وجهك النبي صلى الله عليه وسلم إلى النجاة أو ليصمت أي أنه ليس من العيب أن يسكت الإنسان وغيره يتكلم وجد نفسه في جمع من الناس تكلموا فيما لا يرضي الله عز وجل يستصعب الكثير منا اليوم السكوت ويرى أنه من العيب عليه ألا يشاركهم في موضوع الحديث ها هو نبينا محمد صلى الله عليه وسلم يوجهني ويوجهك إلى ما فيه الفلاح والنجاة السكوت الصمت إن لم يكن ثمة خير تتكلم به وذلك لأنه تحقيق لقول الله عز وجل في محكم تنزيله حيث قال سبحانه وتعالى ما يلفظ من قول إلا لديه ركيب عتيد أي كلما تتفوه, تتفوه به وكل ما تقوله من الأقوال وكل ذلك مدون ومسجل عليك وسوف تحاسب عليه يوم القيامة فالله الله يا عباد الله أن نتنبه لهذا التوجيه النبوي الكريم فليقل خيرا أو ليصمت أدوك fólúwọ́ وباوة أترى عليكم àlékún أتيانو ọlọ́run النبوة محمد sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé lánà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí ó fi dìjọ́ alkiyama olùwàmọ́sá kìíní àti wọn náà kùnú wa àmín jama musulumi nínú àwọn ọ̀rọ̀ olówó iyebíye èyí tí ọ̀gá wa aṣíwájú wa ànábì muhammad sallallahu alayhi wa tọ́sàsọ́ọ́lẹ̀ rẹ̀ fẹ́mi àtiwọ́ ẹ̀já tó ń ra wa létí ọ̀kan bẹ̀ lónìí jímọ̀ yìí ní kútúbà tòní wọn là nábì a máa wí fún àwọn sọ̀hábẹ́ rẹ̀ tí wọ́n sì jíṣẹ́ fáwa náà man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayra aw liyasmut anábì ní gbogbo ẹni ọba gbọ́ ọjọ́ tọ́gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó sì gbà pé bóun bá kú ò láyé tóun wà yìí òun bọ̀ wá sírò sẹ́ẹ̀hún níbi kan tí wọ́n ń pè lọ́run alìkìyàmà ànábì níbọ̀ bá bèlébù nù méjèèjì yìí falyakul khayra bọ́ọ̀bá ya ẹnu rẹ̀ yìí sọ̀rọ̀ rí i pé ń tọ́ dáa lọ́fẹ́ sọ auliyasmut ṣé dandan ni kéèyàn máa ní ń tọ́ dáa tí ó sọ ń gbogbo ìgbà ní ànábì ní èsè dandan níjọ́tọ̀ ọba rí pé ìtí ọfẹ́ jáde lónìí yìí kọ̀dá ànábì ní ó pè rẹ ó wúlò fún ọ ó má láàfíà lọ́wọ́ fún ọ àwòlèyàn smooth kọ dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí ibi àdánwò ọmọ èèyàn wà náà nì kíní yìí ò ṣe é tì àfikọ́ sọ àmá nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ẹni ọlọ́run rán sáyé tó fi sàánú wa ìmá ń kèmí àti wọ́n lọ A ọ̀rẹ́ mi ń sọ̀rọ̀ sí ìwọ̀n á ní dá sí ni ńgbàtàwọn yòókù mi ń sọ̀rọ̀ ńgbàtẹ́mi ṣe aláìlẹ́nu àìsí ń bẹ́ láì bá wọn dá sí o lè dá sí tí ó kò bọ̀ o annabuwa ó ní gbogbo ntẹ́yìn ọba sọ lẹ́nu liyekul khayra jẹ́ ó jẹ́ oore jẹ́ ó jẹ́ dáadáa kí ni ń jẹ́ dáadáa òun ni tọ́lọ́wọ́n ọba fẹ́ òun ni tí ò ní láǹdì rẹ sí pírọ́blẹ́mù lọ́la àlìkìyàmà ní ti pé èyí tí ò rújú ni pé ọ̀rọ̀ ọlọ́run ní ma yalfidhu min qawlin illa ladayhi raqibun atid olúwa ní kò sí tí ọmọ èèyàn fi ẹnu rẹ̀ yìí sọ láyé bí n bá ti ń bọ́lẹ̀ kọ̀ bọ́lẹ̀ sórí òfurú gbádá o olúwa ti ní káwọn màláìkà kan ó dó àwọn ti kọ́ kalẹ̀ ó wí báyìí níṣẹ́jú báyìí ní sẹ́kọ́ndì báyìí ní áwà báyìí níjọ báyìí. a kan fi ṣàwàdà ní àbí ń gba àwọn kan bu èmi náà kàn ní dá sí ni ma yalfidu min qawlin.

iye ọ̀rọ̀ ẹ̀yìn báyìí lọ sọ irú rọ́ báyìí ń lọ pa àti gbogbo ń tọ́lọ̀wọ̀n bọ̀ fẹ́ kí lọ wá dé tọmọ èèyàn ń fi ọwá rẹ̀ tirẹ̀ síbi ìparun ọ̀gá wa sallallahu ló sì ń wa yìí ó ní liyesmut dákẹ́ àdánwò ni pé dákẹ́ yìí náà làdánwò kan ìṣẹ́jú méjì lẹ́yìn ìgbà òun òun náà regret pé ta ló ní sọ ilé àmọ́ ọmọ tó ti délẹ̀ ni ó ti tú ẹ̀dàkùn anẹ́bí ní ta fi mọ mùsùlùmí tọ́gbọ́lọ́n gbọ́ tó sì gbà pálíkì yá mọ̀ ń bẹ téyìn ó ti sírò sẹ́ rẹ̀ òun ni gbogbo nǹkan ọba fẹ́ sọ make sure pé ìtí mo fẹ́ sọ yìí à bí ọba tiẹ̀ fún mi ńlá dàyìn ní gbẹ̀sẹ̀ ń bẹ̀ So àmẹ́ ìtọ́ bá ti rí pé kò ní ládánú kódò tún lè mú ẹsẹ̀ wá ànábìlẹ̀ ìtọ́ dá fún ọjù ní kọ́ dákẹ́ o brọ́dá kí ní ẹ̀tí ẹ̀ bá wa dá sí o mọ́ ń sàbíkiri lọ́wọ́ ni fún ẹ̀mú yẹn sí ànábì ti ní láyẹ̀zálù lè sánú karọ́t bá ń bedé kiri là ń táwọn àlùfẹ́ ẹni ọlọ́run fi gbára wọn lẹ̀ ń bi táwọn kóra wá sínú ńgbà náà bá rí i pé tó sorí báyìí tí wọ́n tó pè tó tún sorí báyìí wọ́n pa á àwọn máa ní ee níjọ́ tí a sọ rẹ̀ yìí tí wọ́n bá sì fún lálìkìyàmọ̀ ọ̀rọ̀kọ́rọ̀ tiẹ̀ náà tó sọ òun sì tiẹ̀ náà fọ́ torí náà dákun ẹjọ́ ń kálukọ́ sọ orí ààrẹ níbi ọ̀rọ̀ tá à ń sọ jáde lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ànábì ní sí nǹkan mí ń bẹ tí ó wú àwọn èèyàn lọ́nú náà ju avẹ́sì ẹnu wọn lọ ní ìyẹn ni pé tí wọ́n kójọ nu ọ̀sọ̀ báyìí ọ̀sọ̀ báyìí òun lọ pọ̀ jù nù tí ó kó báyàn lọ́dọ̀ ọlọ́run wa fi hadithin akhar nínú hadithi míì kúnmọ́ tá ànábì fi ń kìlọ̀ fún wa tí fi ń pàkíyèsí wa sallallahu alayhi wa sallam ànábì ni man yadmanu li ma bayna lihiyayhi wa ma bayna rijlayhi admanu lahu jannah anabi ní ta ni ó garanti nǹkan méjì fún mi kí n garanti àlìjánná fún sallallahu alayhi wa sallam anabi ní fún mi ní nǹkan méjì assure me of two things kí n fún assurance láṣọránsì kọ́ máa àlìjánná ni ọ kí ni nǹkan náà kì í máa ṣe tó le àmọ́ ṣe ìtọ́ ni máa jẹ́ ó le ma bayna lihiyaihi anabi ní ti ń bẹ láàrin apá ẹ̀kẹ́ méjèèjì kí là anabi ń describe ni òun náà ní kíní jí òsè tì í òun ní tọ́ ságbọ́ ẹlòmíì òun ní òun ò lè dákẹ́ òun ságbọ́dọ̀ sọ̀rọ̀ tóun ni kọ́lá nígbà tóun wá sọ nísìnyí inú òun wá níbi wọn bá sí rẹ́kọ́ọ̀dù rẹ fún ọ ìbànújẹ́ lọ bá ń bẹ ànábì ni ta ni fi dá mi lójú pé ní tí jáde láàrin méjèèjì yìí kò ní jẹ́ ní tí bí ọlọ́run ọba nù. No anabi ní bọ́ọ̀ bá ti lè ṣe bẹ́ẹ̀ dọ́mẹ́ntù lẹ́kẹ̀ẹ́ jẹ́nu mo lè garanti rẹ̀ pé ò ní wọná ní tí ó mú yàn wọná jù ní ti ń jáde lẹ́nu anabi ní nǹkan kejì ọ̀rọ̀ wa tọ́pìkì wọ̀ lọ́bẹ̀ lónìí nǹkan méjì anabi ní fún mi kí n garanti àlìjáná fún ma bayna rijlayhi ma bayna fakhidhayhi fi riwayatin ukhra n ti ń bẹ lábẹ́ tán rẹ méjèèjì wọn náà àtọkùnrin àtobìnrin níbo ló ń fi ń bọ̀ níbo ta ló ń gbà kó débẹ̀ ànábì níbo ọba ti garanti pé haramu ò ní ráyè lábẹ́ tán mi méjèèjì dọ́mẹ́ntù lẹ́kàn jẹ́nà mo lè fà sú ọ̀rẹ́ pọ̀ wà ní jẹ́nà torí náà ẹ dákun jàmá mùsùlùmí àkíyèsí wa ń pàtàkì lónìí òun lè yaqul khayra aw liyasmut bẹ́ẹ̀ yẹn bá fẹ́ sọ̀rọ̀ kọjá ní tí ó pè rẹ̀ lọ́dọ̀ ọlọ́run bọ́ ọ bá níyìn lẹ́nu at that particular moment train ààrẹ to remain silent níta nẹ́bí ń wí nù lọ́kọ́ rẹ látòní ó ní di training láti kéèké ni kásá sọ̀rọ̀ kásá sọ̀rọ̀ ó ti bọ́mọ̀ mí jẹ́ kásá dásí kásá dásí ó ti bẹ́lò mí dàgbà àmọ́ kéè jù lọ tírénì ara ẹ lónìí pé àníṣẹ́ àwọn ẹni ọlọ́run ọ̀nà kan mẹ́tọ̀dù kan mú fún ọyìn

أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أن يرسل الله níbàámu pẹ̀lú ohun tí a fi ń kira wa ń lọ ní kútúbà tòní liyakul khayra aw liyasmut dáadáa ni kó jáde lẹ́nu yìí ńjọ́ tí ọba sì ti sọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ tí dákẹ́ Ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi fúnra wa ní àwọn examples ń tẹ́lómi fi ń kóbá lọ́dọ̀ ọlọ́run tí ó mọ̀ ọ̀rọ̀ bú lẹ́nu ń jojúmọ́ mo fi ní bí wọ́n bá ń pọ́ báyìí fi rẹ́kọ̀dù hàn yàn ní in every twenty four hours pé n tó sọ ní lónìí ẹni èjì wà láyé ẹ̀rọ ọbẹ̀ lómi ẹ̀rọ ọlọ́run ọba àyè máa jẹ́ kí a rí i ní ọjà mọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí ọ̀dá bí wọ́n bá ń sọ ọ́ má bá wọn dá sí i dákẹ́ ni òun ni oríire rẹ wà bá ń sọ annamima òfófó ṣíṣe ẹlùmí ọmọ pé le lè kó báyàn tó lè torí ẹ̀ wọná òun sí lò òfófó annabi ló wíbẹ̀ sallallahu alaihi wasallam marra nabiyyu sallallahu alaihi wasallam bi qabrayn annabi rìn lọ́njọ́ kan gbòrò madina ọwọ́ akọjá ń bi tí wọ́n sin àwọn òkú sí annabi wá rí sàárè méjì kan kí là nẹ́bì ń wíjọ́ náà ẹni ọlọ́run bá ń fi kọ̀kọ̀ tó bá fẹ́ fi hàn ọlọ́run àmọ́ fi hàn nẹ́bì sallallahu alaihi wasallam ànẹ́bì lẹ́ra wọn tí ń bẹnu sàárè yìí fa innahuma yu'adhaban wa ma yu'adhaban fi kabir ànẹ́bì lẹ́ra wọn tí ń bẹnu sàárè yìí wọ́n ń jẹ ìyà lọ́wọ́ báyìí wọ́n ń jẹ láti inú sàárè kó tó dàlì kìyàmà in preparation for ìyàtọ̀ lágbà níjọ́ tàlì kìyàmà bá dé kù láti inú sàárè làwọn ti ń jìyà kalẹ̀ ẹ wá wo níta ànábì wà má yọ àdàbà ní fi kẹ̀bí ànábì ní ẹ̀sìn máa wá wo o ntí wọ́n ń torí ẹ jẹ wọ́n yà sí iye máa ṣe ń tó le kèé ṣe ń agbára wọn ò kíni kan náà wà ànábì sallallahu alayhi wa sallam ànábì ní amma ahaduhuma fakana yamshi bin namima ànábì lẹ́ẹ̀rí kan náà méjèèjì òfófó ni sáà ká lọ gbọ́ ilé yìí ká gbé lọ bí yìí ká gbọ́ tẹ́lẹ̀ yìí ká sọ fẹ́lẹ̀ yìí ká gbọ́ tọkọ kárò fún ìyàwó ká gbọ́ tìyáálé ká sọ fún ìyàwó ẹ̀ kọ́dà ẹlòmíín sọ òfófó láàrin bàbá àtọmọ tọba máa ń táwọn dáàdì ẹ̀ wíńdò ní ẹnu mi kò ti gbọ́ o kí ló tún wá kù mọ́ nígbà èèyàn bá ti ń sọ fọ́mọ pé n tí bàbá rẹ wí lẹ́yìn rẹ ẹnu mi kí ó ti sọ̀rọ̀ ẹlòmíín sí láàrin ọ̀gá àtọmọṣẹ́ gbogbo olófòfó ànábì ní bó ti wà lìjánná yóò sọ̀rọ̀ ẹ̀dàkùn sí ó difficult kéèyàn ọpa òfófó tí n tá ànábì ń wínú wa ma yu'adhabani fi kabir kìí ṣe ń tó le àmọ́ àṣà gbọ́dọ̀ àgbọ́dọ̀ mọ́ àmì náà gbọ́dọ̀ mọ́ bá wọn dá sí i òfófó ṣíṣe nínú tí ó kó bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kọ́dà láti inú sáré òun ni kí wọ́n sí rẹ́kọ́ọ̀dù ẹ̀ kí wọ́n rí òfófó ń bẹ̀ kánrin tọ̀ òfófó ti wá take new dimension lónìí WhatsApp ló kù àṣírí aláṣírí ní tó ṣe sì rí àtẹ̀yítọ́ tiẹ̀ wá jóòtọ́ àtẹ̀yítí ò jóòtọ́ ó ti jù sí ọ̀dẹ́ ẹ̀ gbogbo ẹni ọba gbọ́ tí ń tún transfer rẹ̀ ìwọ náà ma nínú ẹsẹ̀ wọ́n lẹ́sẹ̀ tiẹ̀ àmọ́wọ́ tó iníṣẹ́ tiẹ̀ tiẹ̀ di méjì tọ́rọpọ̀lọpọ̀ ọmọ tó ń fi ń kó bára àwọn lónìí ìmọ̀ ṣe òfófó ma gbọ́rọ̀ lámọ́yín fún làkásẹ́gbè ma gbọ́rọ̀ ẹ̀gbọ́n fábúrò ọkọ àtìyàwó ọ̀gá ọmọ ẹsẹ́ bàbá àtọmọ ọ̀rẹ́ àtọ̀rẹ́ inú tó lè kó bá ní lọ́dọ̀ ọlọ́run ọba ni o wà máa yọ àzàbá ni fi kẹ̀bí ànábì ní àsì ti pa àwọn tí wọ́n ń torí ẹ̀jẹ̀ wọ́n ń yà sí yìí kò lè ọlọ́run kọ́ mọ́sà sí rọrùn fẹ́mi àti wọ. alghiba ọ̀rọ̀ ẹ̀yìn àdánwò bí wọ́n bá ti pé méjì pé mẹ́ta kọ́dà bẹ́ẹ̀ nìkẹta wọ́n bá lóun lọ tọ̀ kó tó dé wọ́n gbọ́dọ̀ sọ nǹkan kan orí bí n ti rìn kọ́dà bí n ti rìn òun tó wí òun náà ọ̀rọ̀ ẹ̀yìn ni láti ẹ̀wá sọ àìmọye ọ̀rọ̀ ẹ̀yìn lónìí ìtẹ́lómi ọ̀mọ́wọ́ tí ọ̀mẹ́sẹ̀ gbogbo ẹni tí ń bá ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn kọ́ mọ̀ pé ibi wọn bá ti ń sọ inú ta nẹ́bì kọ́ pé faliyakul khayra aw liyasmut dákẹ́ wọn yẹ mú yàn sí kò sí bí wọ́n ti fọlọ́pàá mú yàn pé à ń sọ̀rọ̀ èèyàn lẹ́yìn sojú rẹ̀ ò sì dá sí kò sí àmẹ́yàn lè kó bá rẹ̀ látàrí kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn ẹ̀rínú àwọn ọ̀rọ̀ ọbú tó yí pé mọ́ sọ bọ́ bá sì wá ń bi tí wọ́n ti ń sọ dákùndákẹ́ gẹ́gẹ́ bá nẹ́bi ti kọ́ ìmì àti wọ sallallahu alaihi wasallam àṣìbà kéèyàn máa búyàn ẹlòmíọ́ mọ́ lọ́rọ̀ kọ́dà yóò tún máa fi yan gàn pé àwọn èyí àwọn lè bú òkú kó sì dìde inna lillahi wa inna ilayhi raji'un qala an-nabiyyu sallallahu alaihi ìkọtọlọ́run tí ó wà ní rẹ́kọ́dọ̀ ọmọ ànẹ́bí adama oníkọ́ mọ̀yàn bú lè yọ yọ torí rẹ̀ lọ́tọ̀ yọ wo bonimú rẹ̀ gùn ọmọ bí àtẹlẹsẹ rẹ̀ ti pẹlẹ gbogbo ọ̀rọ̀ kọ̀rọ̀ tó lè kó báyàn lọ́dọ̀ ọba wa bá ti ń wí ibi ọba wà tí wọ́n ti gbẹnu ìdásí ìní náà ó kò bára rẹ̀ lọ́dọ̀ ọlọ́run falyakul khayra aw liyasmut ẹ̀rí nù àwọn ọ̀rọ̀ bú tọ́yẹ kéyìn ó jìnà sí má sọ má sì bá wọn dá sí as-sukhriya ìmá fi yẹn sí yẹyẹ ẹlòmí ọmọ lọ́rán ọ̀ràn ńlá sì ni olúwọba ni ya ayyuhal ladina amanu لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهم olúwa lẹ́yìn ọkùnrin ẹ má fi ra ẹ̀yin obìnrin ẹ má yín sí yẹ̀yẹ́ pàtíkúlálì olúwa ní ẹni ẹ ń ṣe yẹ̀yẹ́ yìí lójú tí ló ti jó ń yẹ̀yẹ́ ẹ má bóyá lọ̀gá yín lọ́dọ̀ ọlọ́run ẹ mọ̀ bóyá yọ wà lìjánà ṣáájú yín gbogbo ìmọ̀ fi ní ṣe yẹ̀yẹ́ nínú tó lè kó báyàn lọ́dọ̀ ọlọ́run ọba yìí ẹ dákun ẹja jìnà sí bàbá jẹ́ mùsùlùmí tòótọ́ bá nẹ́bi ti wí ẹni wọn bá gbọ́ ọlọ́run gbọ́ tó sì gba ọjọ́ àlìkìyàmọ̀ gbọ́ nínú tẹ́lòmí ọmọ lọ́ràn tó lè kó bá lọ́dọ̀ ọlọ́run atọ́nu fil ansab ìmọ̀ wíwí kú sí ẹnìkan àwọn kan ni wọ́n mọ̀ pọ́ máa lẹ̀ gbó làwọn kan níbo ni wọ́n ti jáde àwọn máa lẹ̀ gbó àwọn máa tọ̀ rìn wá gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ báyìí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí ẹ̀yìn àwọn èrò mọ́ ní wọ́n ń lẹ̀ yí wọn ò ní bíbí wọn ò níran ẹnìkan bẹ tí ò ní bíbí ọjà bọ́ láti fẹ́ mọ̀ yìí gbogbo àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ yìí wọ́tọ̀ bá gbọ́ lọ́n gbọ́ tó gbàlìkìyàmà gbọ́ anábì ní jìnà sí o inú tó lè kó báyàn lọ́dọ̀ ọlọ́run tá anábì especially eléyìí tó bá tiẹ̀ jẹ́ pàwa náà mọ̀ pé kò rí bẹ́ẹ̀ òṣèlú ní bẹ́ńtà yìí nìsín bí wọ́n bá wá tí wọ́n bá wọn jẹ́ ìtàn ni àwọn bàbá rẹ̀ ṣe kan ni òun kálukú òròjọ́ lọ́dọ̀ ọlọ́run o gbogbo ẹni tí ń bá ń fẹnú ba ìrìn ẹnìkan bíbí ẹnìkan inú tó lè kó báyàn lọ́dọ̀ ọlọ́run ọba ni torí náà ẹ ẹjá fiyèsí wọn sì wà ń bi wọn ti ń sọ ọ́ la wí ni ìwọ dákẹ́ wọn ì múyàn sí inú tí olúwa ọba ọ̀fẹ́ tá a nábì kìlọ̀ rẹ̀ fún wa sallallahu alaihi wa sallam anniyaha bókù bá kú fún yàn kọ́ máa fẹnu rẹ̀ sọ tí ò da inú tí ó kó bá yàn lálùkìyàmà inú tó yẹ ká dákẹ́ níyàn bá lọ́rọ̀ rí lẹ́nu. Ah, ọlọ́run ò sì ṣèyí tán ah, inna lillahi wa inna ilaihi raji'un. kódà gbọ́tẹ́ nìkan yanu rẹ̀ tí ń pé ọlọ́run wọ́n sì lè ṣe ka kí ni tùmọ̀ yín o. gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ bá wá wádìí ẹ̀ lọ́wọ́ àbọ̀ ojú ayé náà ni o. bọ́bá kú omi jíjìn wúránwúrán yí yọ lọ ta lúdò yọ tayò àmọ́ kó bára ẹ lọ́dọ̀ àbí gbogbo ẹni tó náà a olóore òun lọ lọ yìí aláàánú ni ò sí mọ́ yìí ọlọ́run nìkan láàánú sí ni bókù bá kú fún yàn inú tó lè kó bá yàn lọ́dọ̀ ọlọ́run ọba ni ẹ jìnà sí ẹ̀rínú àwọn ọ̀rọ̀ bú tó yẹ kéyìn ó jìnà sí nashrul akhbaril kadhiba àwọn ìròyìn tá a mọ̀ pé ò bẹ́ẹ̀ tá a mọ̀ pé rọ́ ni ká padà sórí ọ̀rọ̀ whatsapp fake news ẹlòmíràn mọ̀ pé fake news haramu ni o níbi abáde nàìjíríà lónìí bẹ́lómi bá rí ẹ̀jẹ̀ màlúù náà lásán ọmọ bí ó ṣe pákéjì ẹ̀ tí ó sì gbé sórí WhatsApp pé wọ́n ti dúnbú èèyàn márùn-ún ní nílùú báyìí ọ pàdé àtiwà àtọ́lọ́run rẹ̀ bẹ́lómi bá rí ilé kan tí ń jó lásán ọmọ bí ó ṣe bí ó ṣe pákéjì ẹ̀ tí ó dọ́kítọ̀ rẹ̀ tí ó gbé sórí WhatsApp pé àwọn Ìgbò ní ń pa àwọn Haúsá yìí àwọn Yorùbá ti ń pa Ìgbò ọ pàdé pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí anábì ní man kana yu'minu billahi wal yawmil akhir níta fi mẹ́ni ọgbọ́ ọlọ́run gbọ́ tó gbàlì kìyàmà gbọ́nù that is all ma wà mindful of pé gbogbo tí ń wí ọlọ́run ó pè mí wá àkáǹtì fún jọ́kan o gbogbo yìí tó ń jù sórí afẹ́fẹ́ nìna kọ́dà bí wọ́n bá rí èèyàn tí ń bá ń kánjú tí ń tí ń sáré ṣe kinní kan nísìn wọn a sì yá wọn ní sá lọ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí irọ́ bó ti lè kọ́ jẹ́ àtòfin sọ̀pọ́ọ̀tì ẹnìkan àtòfin àtáàkì ẹnìkan mùsùlùmí parọ́ mùsùlùmí sì báyàn fi rọ́ránṣẹ́ kí ìjọba náà ń ké fake news bẹ́ẹ̀ yẹn bá tiẹ̀ mọ ti fake news lè dálẹ̀ ń lù ú àmọ̀pọ̀ yà jìnà sí o a máa ń kílọ̀ fúnra wa gbogbo owó tó ṣe pé wọ́n kó iníṣíétì ẹ̀ má bá wọn dá sí bọ́ bá dọ́dọ̀ tí ẹ jó dúó kọ́dà ara fake news yìí náà àdánwò kọ́dà wọ́n bá débi ọ̀rọ̀ ẹ̀sìn láàrin àwọn ń ṣe kùrìsí yù 5 million ọgbà ẹni ọba ti ṣe kíní kan báyìí ni ó ṣe ẹni tí ọba sì ṣe má bá wọn spread ìwé ẹ̀ gbogbo nǹkan báyìí kò sí nínú lànà nàbà muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun ní pàtàkì ká dó lórí eléyìí náà nashrul akhbari kadhiba ká máa spread di ń tá a mọ̀ pé kò rí bẹ́ẹ̀ níròyìn ẹ jẹ́ ń ké ń tó lu ọba wí fún yín náà al nípa rẹ̀. اطلقونه اطلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم níjọ́ táwọn kan ẹ̀wò nígbèsí lójú ayé anábuwa muhammad sallallahu alaihi wasallam

àbí ọlọ́run ọba kọ́mọ́sà sàmànà ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀nkọ́jọ́ jẹ́ pé ń tá máa fẹnu wa sọ bá nẹ́bi ti kọ́ wa lè yẹ kó xeyọrọ ọlọ́njẹ́ a máa rí dáadáa sọ ẹ dákun ẹ jẹ́yìn o tírénì ààrẹ kó yí dáadáa lọ́ọ́ máa sọ àmọ́ ẹ̀rẹ́ ni tí ọba wa tí dáadáa ọba yá sẹ́nu tiẹ̀ láti máa wá kí ló gun ẹ̀ a ò lè yẹ sùn mọ́ dákẹ́ wọn ì yẹn sí ọlọ́nkọ́mọ́sà sàmànà wa. اللهم انصر من نصر الإسلام والمسلمين واخذل اللهم من خذل الإسلام والمسلمين اللهم آمنا في أوطاننا وفي ديارنا اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا اللهم اجعل ولايتنا في من اتقاك ويخا في من يخافك ويتقيك اللهم لا تجعل ولايتنا في من لا يخافك فينا ولا يرحمنا اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه الله أكبر الله أكبر أشهد لا إله إلا الله